là ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ láti wà lálàforíjì wa nasta'dihi wa natubu ilayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اللهم صل على محمد وعلى آل محمد وعلى أصحاب محمد وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور مهدفاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار bí tá a bá ké wadé òun ni ọ̀rọ̀ tí ọlọ́run sọ pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ibẹ̀ gan la kéwúdé ibẹ̀ láti ń sọ̀rọ̀ wasatiyatul islam wasatiyatul islam ni pé islam kì í ṣẹ̀sìn àṣejù. Islam kìí ṣẹ̀sìn àṣètò ẹ̀sìn tó wà láàrin méjì ni sẹ́mọ̀ pé ìta fi sọ pé Islam wọ̀sàtíyà ni kò ní ṣàṣejù kò ní ṣàṣètò ìta ń pè wọ̀sàtíyà òun ni tó wà láàrin gbùngbùn irú tébù tó wà wájú mi yìí bẹ́ẹ̀ nìkan bá fẹ́ jòkó ó wá jókòó sí etí tébù yìí kí ni bí ó ṣe yóò sì dì bẹ́yàn kan bá jókòó sí etí ń bọ́ ibi ń kọ́ kí ni kí ó ṣe yóò sì dì ló fi já sí pé gbólóhùn tí wọ́n ń pa láṣejù nínú èdè lárúbáwá wọ́n ó pè ní mọ̀tàtọ́rìfún kí ni mo pè jẹ́ mọ́ kí ni tó mọ́tàtọ́rìfún ẹni tí máa jókòó létí nǹkan ẹni tí ń rìn létí bèbè torí tí wọ́n bá ti jókòó síbi tọ́ráfù ní etí nì etí nì etí ni bí ẹ bá ti jòkó létí yìí kí làgà yóò ṣe yóò sì dì í ẹni bá ń jòkó létí tí ò bọ́ sáàrin báyìí kò ní gbádùn jòkó ṣe ẹni bá gòó ti sílùú tó bá jòkó létí òun tí ń bá ń ṣe tàtọ́ rúfù tí ń ṣe wọ́n àwọn nánú ẹ̀sìn náà bẹ́ẹ̀ sì ni ó ti dojú ẹ̀ bolẹ̀ nù ṣe àpẹẹrẹ tó bá jòkó létí yìí tébù yóò sí abẹ́kọ̀ọ́ tó bá síta nílọ́ọ̀bá òun náà ni yóò sílùú ni. bẹ́ẹ̀ náà lẹni tí bá ń ṣe tàtọ́rùfù nínú ẹ̀sìn náà ẹ̀sìn náà ó sì lù ú anábì lẹ́sìn ìrọ̀rùn ni ẹnìkan wà ní mẹ́sìn yìí kókókókókó àfi kó lè ṣe kí ni gbogbo ẹ̀sìn Islam tọ́lọ̀ fi rán ànábì wa Muhammad ìrọ̀rùn gbogbo ẹ̀ bá wa àwọn sàhábà níjọ kan wọ́n lọ sógun nígbà wọn dógun ìkànnù wọn sùn lọ́ba lálàá lọ́ba dànkan sára wọ́n sì ti nínú ẹ̀kọ́ pé ẹni bá dànkan ara yóò wẹ jẹ́nàbà kó tó di pé yóò kírun òtútù wá mú tútù yẹn pọ̀ ọkùnrin yẹn tún légbò láà láwọn wọ́n wá ń dìbẹ́tì ẹ̀ pé yóò wẹ̀ ní àbí òníwẹ̀ àwọn tí mọ́ ni wọ́n gbóná gbúrúgbúrú ní ẹ́ òníwẹ̀kẹ̀ ọ̀wá ní kásùbà jẹmọ́ ọ̀wá ní segbá ọ̀wá kọ̀dẹ̀ sómi gbóná bọ́kùnrin yẹn ti fomi tútù wẹ̀ tó kú nù nígbà wọn dọ́dọ̀ anabi wa muhammad tí wọ́n sọ̀rọ̀ ẹ̀fà anabi anabi ni antumul ladina qataltumuhu ẹ̀yin lẹ pa anabi láwọn ni wọ́n ṣe kí ni ẹ bá ti filẹ̀ kọ́ mọ́ wẹ̀ ẹ̀yin lẹ pa tẹ̀bẹ́dínú alukur'an ọlọ́ni ittaqullaha mastata'tum ẹ bẹ̀rù mi ọlọ́run bí pa yín bá ti ká mọ́ gbogbo tí ó lé nínú ẹ̀sìn yìí kò sí bẹ́ẹ̀ kò sí ti lè nú ẹ̀sìn Salman al-Farisi radiyallahu ta'ala anhu òun àti Abu Darda ni wọ́n jọ ń ṣọ̀rẹ́ táà nábì sọ wọ́n di ọmọ ìyá Salman al-Farisi ó lọlé Abu nígbà tó délé Abu tó dúró ń ta tí àwọn àbúrò dáadáa ó yọjú sí ó rí pásọ tí ń bẹ lára ìyàwó yẹn obìnrin tá a bá pẹ̀lú obìnrin nínú ilé tó wà nílé ọkọ yẹ kó máa wọrú aṣọ yásọ yìí gbó la púpọ̀ sọ yìí gbó la ìyàwó ọmọ ìyá mi kásọ rí gbó la báyìí Salmanu mú lọ́wọ́ ńgbà tó yá àbúrò dáadáa dé ìgbà tó dé òun àti Salmanu jọ wà nínú pálọ̀ wọ́n gbóúnjẹ wá oúnjẹ yẹn náà kúnná tí wọ́n bá rí sí wọ́n wò pé irú oúnjẹ wo ni ṣe tí àwọn àtàwọn ọmọ ń jẹ náà ní yóò wá di ó wá lọ sùn àbúrò dáadáa tún wá gbàgé yóò tún wá lọ sálùwàlá ó tún fẹ́ bẹ̀rẹ̀ náfìlà ìyẹn wá ní àà ah, bó ẹ̀sẹ̀ wọlé náà ni oníbẹ̀ ni a ti kí sáyé oníbẹ̀ ni kí ló tún dé ah, olóbò ohun ti máa ṣe náfìlà tilẹ̀ fi máa nù à ah, rárá o lọ́lẹ̀ sùn tìyàwó rẹ̀ tó bá di àsìkò náfìlà ọlọ́run ó jí èmi náà ń kànlẹ̀kùn bí tẹ́ wà kó dìde gbàǹkọ́ lọ ṣe náfìlà rẹ̀ ah, wọ́n bá bẹ̀rẹ̀ sí fà yà ọ̀fẹ́ díẹ̀ sí wọn kù ni oníjó wọn níbẹ̀rẹ̀ ọlọ́ni oníjó wọn ṣègbà ni oníjó wọn ṣàwo ni Salmanu takuma lọ́wọ́ pé àníṣẹ́ lọ sinmi tọ́ gbọ́ wá di ọba lọ sùn nígbà tó ṣe sà tí wọ́n sùn tí alifájàrí kù sáta kọ wọlé Salmanu dìde yóò ṣe kí amúlẹ̀ ọlọ́lẹ̀ kalẹ̀kùn tiẹ̀ náà ó lé mi ní oṣù ìrìn títẹ̀ tẹ́lẹ̀ nítorí ọkàn rẹ̀ ò balẹ̀ pé ìbádà yóò pé lónìí bá a bá kírun àṣùbà bá wọlé nígbà àṣùbà wọlé wọn lọ lè kí fájírì nígbà wọn lọ kí fájírì ọ̀rọ̀ yẹn ń bẹ́lẹ̀ mi Abu Darda wọ́n kí fájírì tán Abu Darda ní ya Rasulullah àwọn tí Salmanu dánwò lè mi lánàá dá o jẹ́ kí lọ dánwò ọ̀sọ̀ tasọ̀ ìyàwó ọ̀sọ̀ tó ń jẹ ọ̀sọ̀ tó rún bí o ti jẹ́ òun ṣe kí amúlẹ̀ lóun ti máa ṣe tó ìgbé látòrò lòun ti bẹ̀rẹ̀ ilé ọ̀fẹ́ mọ́kàn tó parí ẹ̀ ìsìwọ́lá nẹ́bí fún Abu annabi ni ya abadarda ó ní naam annabi ni laqad ashiba asalimanu ilma salimanu tó sọ ogun tó sọ yìí ah ó ti jẹun mímọ̀ ó ti kún ashiba asalimanu ilma salimanu ti kún fún mímọ̀ inú rẹ̀ ti yó yó níbi ìmọ̀ ó jẹ́ sọ fún dáadáa fa inna ala nafsika alayka haqqan ìwọ ń bẹ ìwọ tó fẹ́mi ara rẹ̀ wa ala zawjatika alayka haqqan ìwọ ń bẹ tó fún ìyàwó rẹ̀ wa ala ahlika alayka haqqan àwọn mọ̀lẹ́bí rẹ̀ ilẹ̀ ìwọ ń bẹ tó fún wọn fati kulla dhi haqqin haqqahu lọ́lẹ̀ gbìyànjú gbogbo wọ́kálukú kọ́ lọ́lẹ̀ fún sẹ́mọ̀ pé ń túmọ̀ pé àṣejù sí nínú ẹ̀sìn yìí àṣejù sí ń bẹ̀ẹ́ gbogbo tí ń jẹ́ ìsìláàmù pátá ìrọ̀rùn ló ni wa anábì jáde kan ní Madina lọ́kùnrin kan bá dó ta ní ń wo sámà ń wo tó láàrin lórùn ah, wọ́n ni ni gbogbo àwọn apẹ̀lẹ̀ àmì kí ló dé kí lọ wọ́n lòrùn ní àà ah, òun fẹ́ rí ọ̀nà ọlọ́run yìí náà ni mọ́ o ti di ẹni ọlọ́run náà lòun wà níkọ́lọ̀ lòun ṣe rí pé tí ó dájú ní kóhun fìyà jẹra àwọn kọ́lọ́ mọ̀ kóhun nífẹ̀ẹ́ òun bóhun ti dónú rí rò wọ́n mọ̀ dún ojoojúmọ́ tó lọ́wọ́n fi mọ̀ pé ah, òun ó sì máa wo sánmà tó lọ́wọ́n mọ̀ pé sánmà lọ́wọ́n wà kọ́lọ́run orí pé òun wà nórun ojoojúmọ́ òun sì ń wo sánmà bóhun ti wà nù ni òun sì ti lérí ti lérí pẹ́nu ọjọ́ tóun ó kù láyé yìí tóun ó lò láyé tó kù fóun yìí àwẹ̀ lòun ọmọ gbòun ò ní jẹun ọ̀sán mọ́ òun tó wá lérí pé òun o ọ̀rọ̀ mi ti tán lọ́rọ̀ òun àsùnmọ́ mi ò sí mọ́ ìbádà ló kù anábìlá Israel ó ní naam kó o lọ́rùn ajoko ọkọ̀ yìí ọkọ̀ ní ọmọ parẹ́ anabi wa ni tọ sọ̀rọ̀ àwẹ̀ tọ́ wá dàdí yẹn tọ́ ń gbà lónìí gbà tó ní parí mọ́ wàá fi wojú ayé gba àwẹ̀ àmọ́ gbà tó ní parí náà ìkẹta ọwọ́ lò ní súnmọ́bìn èmi lèmi bẹ̀rù ọlọ́run jù láàrin yín èmi mo sì mọ ọlọ́run jù láàrin yín àtàsáwọ́jù nìsá èmi ń fẹ́yàwó wọ́n máa rọ́gìbà ánsùn nẹ́tì ẹni bá lóun ò ní máa ṣerú súnà tẹ́mi ń fẹ́ yàwó òun falẹ́sà mi ní kọjọ́ mi ó lóun ní súnmọ́bì máa nábì ní bóńtì ẹ̀jẹ̀ èmi lèmi bẹ̀rẹ̀ ọlọ́run jù yín súnmọ́bì ẹ rí i pé ntí àbú ìsirẹ́lì fẹ́ ṣeun àṣejù ẹ̀sìn ni abẹ́kọ́ ànábì ṣe kíni ọ̀dà padà àwọn aláṣejù náà pọ́ńtà lónìí ẹlòmíì lè tilẹ̀kùn ayé lóun sálúwa ọdún kan tààrà ọ tààrà ọ ẹlòmíì ẹ̀rí tí ọmọ aranjú káàkiri àdúgbò torí kí wọ́n lè pè ń wòlíì tánra ọ ẹ̀sìn kọ́hùn gbogbo tí Islam mú wa ntọ́ bá ẹ̀dá omi ènìyàn mu ní ẹ̀dá kan sọ́bẹ̀dọ̀ omi ènìyàn mu kọ́nà rorokọ́ wa kọjú sóun látàrọ̀ dálé sọ́bẹ̀dẹ̀ ọkùnrin tó dápé sọ́bẹ̀dẹ̀ mú kọ́lóhùn ní súnmọ́ ọkùnrin tó pé ní oyin ìsọkúbó ìyìnsẹ́ ń tọ́ bá sẹ̀ kan tí ó sinmi ọ̀sẹ̀ mẹ́jọ èyí wọn ọ̀dá pé tẹ̀tẹ́lẹ̀ àmọ́ ọkùnrin tó pé bọ́kùnrin ti gbọ́dọ̀ pé sórí pé wọ́n sẹ̀mí tó wọ́n ní súnmọ́ mi gbogbo àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí ti ń da wọ́n jàǹbá wọ́n jàǹbá wọn kan kò ṣeéṣe kò ṣeéṣe kò ṣeéṣe fọkùnrin kò ṣeéṣe fómi jàǹbá lọ́wọ́ ń bẹ àfitọ́lọ́wọ́n ọba dáyàn pé àfitọ́lọ́ ológun tó parẹ́ lábẹ́ amẹ́ni tó pé ah kọ́wá lóhun ọmọ sẹ̀mí òun ò ní súnmọ́ bí sọ bẹ́ẹ̀dọ̀ mi yẹn mú sọ bá nature mi yẹn mú kẹ́yìn wá ní gbogbo ọjọ́ ayé lòun ọmọ gbà wẹ̀ sọ bá nature mi yẹn mú ẹ rí i pé kéèyàn rìn lórùn díẹ̀ kọ́ padà sínú bògì kéèyàn níyàwó kó súnmọ́ kéèyàn jẹun kébi ọ̀pààyàn kéèyàn bọ́lọ̀ ti dá bísílámù ti rí nù. No gbogbo ntọ́lọ̀ ń ṣe lófin fún wa pátápátá ntọ́ bá ìdẹ́dà wa mu ni sẹ́wárẹ́ ni tí bá ti ń mú ntọ́ yàtọ̀ sí nǹkan yẹn wá yóò tako ìdẹ́dà ọmọ èèyàn kí mo ní yóò ṣe yóò tako ìdẹ́dà ọmọ èèyàn yóò tako Islam ò mú ntí ó nìyẹn wá lànà bìbí ní ẹ̀sìn Islam yìí ò ìrọ̀rùn ni ẹnìkan wà ní mú kókókókókókó àfi kọ́ bọ́sà lẹ́sẹ̀ gbogbo tí islam mú wá ìrọ̀rùn ní gbogbo ẹ̀ ní islam fi ń jẹ́ ẹ̀sìn tó wà láàrin ṣé ẹ wá rí ẹni tó bá ṣe ẹ ẹ méjì làwọn tí ó máa mẹ́ta làwọn táwa wà ní islam àwa tá a jẹ́ wasatiya tá a wà láàrin gbogbo àtàwọn tí wọ́n wà ní òkè tí wọ́n fẹ́ ṣe kọjá àárín gbùngbùn àwọn là ń pè ní àwọn tó fẹ́ kọjá àárín fẹ́ yẹn àwọn là ń pè jù àwọn tó bá wá yẹn àwọn là ń pè ní aláṣetó àwọn tó bá wà láàárín yẹn ló lórí ojú ọ̀nà ọ̀dà kí la fi máa rìn ọgbọ́dọ̀ ní tá a fi mọ̀ pé léyìí ní torí sábà pé bíyà environment Ima juwe òdodo bí irọ́ ìsì ìmọ̀ júwe irọ́ bí òdodo environment ìmọ̀ júwe òdodo bí ìsì ìmọ̀ júwe irọ́ bí kí ni túmọ̀ rẹ̀ sẹ́mọ̀ pé lẹ́yìn wátàwá yìí tí wọ́n bá lẹ́nìkan aláàjì sẹ́mọ̀ pé gbogbo àmọ̀ pé ó ti lọ mọ́kà ó kí ni kọ́dà tí máa ń hùwà kan tí ọ̀dọ̀ wọn ni ẹ̀yin aláàjì tẹ́ lọ mọ́kà kálukú gbà pé tó bá mú yẹn jálàjì kí mọ̀ ní nínú Islam ilẹ̀ Yorùbá èèyàn tó ti tó ti ṣe dáadáa nínú Islam ní aláàjì àbí kí wọ́n sọ pé àfáà sẹ́mi pé tí wọ́n ròyìn pẹ̀lú ẹni yẹn tí wọ́n bá sọ pé àfà wọ́n ti retí pé gbogbo ọba ti ṣe bọ́ọ̀lù ti fẹ́ kí tọ́ ẹ máa wo tẹ́fàrọ́mẹ́ntì ń dálẹ̀ o tẹ́fàrọ́mẹ́ntì ń dálẹ̀ máa wo àfà wa bímọ aláàjì bímọ àfà yìí gan fún rẹ̀ kì í kírun àṣùbá kì í lọ mọ́sálásí lásùbá yọkàn jí láàárọ̀ bíi aago méje mẹ́jọ yóò kàn fọnu yóò sàlá yóò bá kí àṣùbà rẹ̀ òun náà bímọ ọmọ rẹ̀ rí bí ti ń ṣe abẹ́ẹ̀kọ́ àfa ìyá aláàjì yìí tọ́ba wọlé lálẹ́ báyìí yóò jókòó ní DSTV yóò wá múrùmú ti yóò wá nà sí báyìí magiribi kò ní kí ìsáyì kò ní ṣe kíní òun àtàwọn ọmọdé jọ wà ń pálọ̀ wọ́n máa wo fíìmù kò sí ìran fíìmù tí wọ́n ṣe kíní kọ́lá tí máa ń bọ̀ lálẹ́ àsìkò tí di tá yọ̀rẹ́ ti sídìí wá pé èwo lẹ ti wò tán èwo lẹ wò wọ́n fẹ́ kí ọmọ kẹ́kọ̀ọ́ mbẹ̀ ni o òun ni ogun yẹn sì ń fojú àfa tọ́mọ rẹ̀ náà rí pa àfa ní dádì mi ọmọ òun rí pa aláàjì ní dádì mi. tí ọba sì máa ra sọ yóò máa ra borun fáwọn ọmọ rẹ̀ yóò ra kébù fún wọn yóò ní mùsùlùmí ni yóò mùsùlùmí èsì lílẹ̀ o ẹ máa múra dáadáa o irun ni ọ̀dọ́gba yìí fíìmù ni wọ́n ń wo nulẹ̀ yìí níjọ wọn bá ní ìnáwó sínú ẹbí yóò kó wọn lọ àtìyàwó àtọmọgbọn ó jó dáadáa lọ́hùn ó jó patí àbáwọn àbá ti ṣe bẹ́ẹ̀ sí àbí wọn ọ̀pọ̀ ní àwọn aláàjì ti ṣe bẹ́ẹ̀ ńkọ́ àwọn ò tiẹ̀ ló ń kà sẹ́mi pé irú ẹni báyìí wá bímọ ó rí i pé gbogbo ará àdúgbò àfáà ni wọ́n ń pe dádì òun ọ̀dẹ̀ níbi dádì ẹ̀ ti ń ṣe tọ́ dádì rẹ̀ yìí wá láburú àbíkọ́ lẹ́gbọ̀n tí yẹn wá ń pè à ẹjẹ́ àwọn ọmọ yín wá bá mi ṣe ọlùdé ẹjẹ́ àwọn ọmọ yín wá bá mi ṣe ọlùdé àbúrò tá a wí yìí òun jẹ́ ẹni tó dúró déédéé ń bí ẹ̀sìn wọn èé pe àṣùbà àbóhun àtìyàwó àtàwọn ọmọ wọn ti máa ṣe kìyàmù lẹ́yìn wọn ti máa ṣe kíní tí wọ́n ṣe kìyàmù lẹ́yìn ó ti jí ìyàwó ẹ̀ ti jí wọ́n ti jí àwọn ọmọ ìbọn ìsàlálá wọ́n ti bẹ̀rẹ̀ kìyàmù lẹ́yìn kásùbà tó wọ́n ń pèrún àkọ́pẹ́ báyà kékeré báyìí dé bàbá ti jáde ó ti káwọn ọmọ bọ́ìsì ẹ̀ lẹ́yìn wọ́n ti lọ sí masalasi wọ́n ń darí masalasi báyìí dé ó ti jòkó pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ wọ́n bẹ̀rẹ̀ tìláwà ó ń darí lẹ́kọ̀ọ́ tí ń sẹ́nu lé fáwọn ìyàwó àtọmọ. sẹ́wọ̀n pẹ́nu léwu àfa náà lọ́wọ́ mbẹ́ abẹ́ẹ̀kọ́ inú lé délé yìí náà ń kọ́ tí sì ń lọ pa títí ṣe ogun ìtẹ́sí ń pè ní àfa àti ẹ̀ ń pè ní ọmọ rẹ̀ wà lọ lè sọ̀rọ̀ dídọ́dọ̀ àwọn tọ̀hún ọwọ́ adìlálẹ̀ wọn ò wo fíìmù bó ti wo pé ó múrí mútu ilé abúrúdádì ń lò ń wà táwọn akẹ́kọ̀ọ́ táwọn tó ń sọ pé à ṣe nǹkan burúkú náà máa sún bẹ́ẹ̀ náà sáwọn tó máa jó òhò lọ́fẹ́ máa wù àwọn yòókù ẹ̀ sọ pé à nǹkan burúkú náà máa sún bẹ́ẹ̀ sáwọn ní òhò lọ́fẹ́ máa wù àwọn fíìmù tó máa pọ̀ fọ́ ń bẹ́ẹ̀ àwọn fíìmù tí wọ́n máa pò gèdè àwọn fíìmù tí wọ́n máa ṣèṣe pé ẹni tí wọ́n ń bára wọn sùn àwọn ọmọ tọ̀hún ń sọ fún ọmọ bọ̀dá wọn pé aburú ti ń bẹ́ níbi tọ́fẹ́ sẹ́ǹpẹ́ lálẹ́ òun kí ni ó ṣẹlẹ̀ sọ́mọ yẹn ìṣẹ̀lẹ̀ òun kí ni ó ṣẹlẹ̀ sí yóò sọ̀jù sí pé ah báwo lèyìn ò ṣe ní máa wo fíìmù yóò tún wọ́n sọ fún pé ẹ̀yin kì í wo fíìmù ni how manage tọ̀ wọ́n wá sùn lálẹ́ nígbàtí ó di bí aago mẹ́rin mẹ́rin àbọ̀ táwọn tọ̀hún máa dìde bí wọ́n ti jí wọn ní sẹ́yìn pé lè jẹ́ títí ń bọ̀ kí lóun máa ṣe ń gbà wọn wọ́n wá jíun náà pé à ó dìde ní nọ̀ nọ̀ nọ̀ nọ̀ a àmúlẹ̀ ìlú sẹ́yìn pé wàhálà ti ṣe gíní tọ̀ ọ ṣe kìí àmúlẹ̀ pẹ̀lú wọn ní wọ́n la àṣùbà àwọn ọmọ náà lọ kọ̀ lọ́rú ẹ̀rí torí wọ́n kàn ń fọnu fún wọn wọ́n ń wẹ̀ fún wọn sáré lọ skul tiwọn ni wọn Allah subhanahu wa di wọn tún dalẹ́ sọ́ba yìí dé wọn dalẹ́ kọ́ tún wa sẹ́ńkú ẹ̀ka ló ti rí pé ah. ẹsẹ̀ kan náà ni O. pe ah. àwọn eléyìí aláṣejù ẹ̀sìn ni wọ́n kò sí torí kò rí rẹ̀ pé òun lè ṣe muslim kò rí rẹ̀ pé òun lè ṣe ẹlẹ́sìn ojú tí ó fi wà àwọn eyín òun lójú kíní pé àwàlà yìí ti pọ̀ jù kò sí fíìmù sẹ́sìn náà nìyẹn fọ́ọ̀ náà ti máa jí wa irú ẹ̀sìn wo nìyẹn ìta tó máa darí ìta tó máa sùn ó tún nídàá lẹ́kọ̀ọ́ tó wà wàhálà yẹn ti pọ̀jù ó sẹ́mi kó wàhálà pọ̀jù yẹn ń túmọ̀ pé ń pè wọ́n ní aláṣejù at the same time ọmọ tá a tọ́ ń ilé àbúrò yìí tí ń wo fíìmù tí è wo fíìmù tí ń jí kìámù lé tí ń lọ fájìrì ń jẹ̀mọ́ tí ń darí wá sí tí gbogbo nǹkan yé sínú ẹ̀sìn níjọ́ tí wọ́n bá mú lókòwò náà lọ sọlúdé nílé àwọn tọ̀hún tí wọ́n gbé fíìmù sí tóhun jíra agogo níbi tí máa jí tí ogun bẹ́ẹ̀ bí wọ́n ń ṣe kí ni tí ò sásù bá jẹ mọ́ tí ò sí pé wọ́n lọ wọ́n sọ́lá tí wọ́n dání lẹ́kọ̀ọ́ tó pa agogo méje méje mẹ́jọ wọ́n ń jí kálukú ń fọ́nu wọ́n kàn ń lọ dáná ìyá wọn dáná ìyá dáná wọ́n sì jẹun tán bá tún bẹ̀rẹ̀ fíìmù padà èyí tí ó ta lúdò èyí tí ó lọ ọmọ tí wọ́n mú bọ̀ látọ̀hún yẹn tó wá já sí àyín ojú kí ni òfin wà eléyìí ó fi àárín kèfèrí ló ń wà yìí àárín àwọn kèfèrí irú tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn ní sí náà láwùjọ o àwọn tí ò lẹ́sìn táwọn ẹlẹ́sìn bá ń pè wọ́n sí dáadáa wọ́n máa dì kílẹ̀ àwọn tó lẹ́sìn pé èèyàn bu ni wọ́n ìtí ń ṣẹlẹ̀ náà o tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ ṣe é mọ̀ pé léyìí tọ́kọ́kọ́ lọ lè bọ̀dá àbílẹ̀ àbúrò ni ó rí wọn ní aláṣejù àbẹ́ẹ̀kọ́ eléyìí náà wálé wọn ó rí wọn ní aláṣetò ta balance ló fi jásí pé a ní tú àwọn èèyàn lẹ̀ kí wọ́n máa pera wọn ló kọ tó bá ti jẹ́ tí ọba tí wọ́n mú tá a bá tú àwọn èèyàn lẹ̀ bóun ti ríhun náà ni ọmọ pòun lòun dáa jù aburú sì kárẹ̀ aburú ṣe ni ọkàn rẹ̀ yóò máa pe èèyàn rẹ̀ ní èèyàn bú aláburú sì lòun o bí àpèjúwe àwọn tí mo júwe nísìn tá a bá sì wá tú ẹlòmíín lẹ́lẹ̀ tó jẹ́ èèyàn rẹ̀ iṣẹ́ rẹ̀ mí ń bẹ tẹ́lòmíín ń ṣe tóun ò ní rí iṣẹ́ rẹ̀ tí ó tún máa po níṣẹ́ rẹ̀ mí náà ní wàbítálí ẹnìkan kí ọjọ́ jì aláṣejù ẹnìkan kí ọjọ́ jì aláṣẹ ètò ntí ọjọ́ jì rẹ̀ ní alikitaabu wa sunna tó bá gbogbo ntí kìtàbù wà súnà tá a bá tu wò tá a bá ń bẹ àárín lẹni tí ń bá ń ṣe wà ẹni tí ń bá ń ṣe ń bọ́ wọn lọ́wọ́ ìwà abiyín léèrè ṣé àwọn tí wọ́n wo fíìmù ńlẹ̀ tiwọn àárín wọn wà ní àbálà sí jù ṣé jẹ́rí wò kú níbo lẹ́fi ń nà samoa wal basara wal fuada kullu ulaika kana ánìwò mọ̀síwúlá ń bọ́ lẹ́fi sí. ọ̀dà kájí ká ṣe kìyàmù léèlì ṣẹ̀rí àfaramọ́ àbí àfaramọ́ ẹni tí ń ṣe kìyàmù léèlì nísìn àárín lọ́wọ́ ni àbálà ti jìnnà àbí òtó kálọ̀ kásùbà ń jẹ̀mọ́ ṣẹ̀rí àfaramọ́ àbí ṣẹ̀rí àfaramọ́ ẹni tí ń jí lọ kásùbà ń jẹ̀mọ́ sálàṣẹ jù ni àbálà ṣètò àbánilọ́wà wọ́n Qur'an al-fajiri inna Qur'an al-fajiri kana mashhuda káwá káwọn ọmọ ìjọ ká máa kọ́ alákùnrin láàárọ̀ kùtùkùtù Se ṣẹ̀rí àfaramọ́ àbí àfaramọ́ ẹni tí ń ṣe ń bọ́ lọ́wọ́ gbogbo tí ṣẹ̀rí àbátí wá wí báwọn ara ẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀run gbọ̀n ara ẹ̀rí fún àbá ara ẹ̀rí fún anábì ní efu luha ẹ̀yọ̀ ń dánú gbọ̀n kọ́ máa yọ wàkọ́sù ṣàwárìbà ẹgẹ́ ti ìtọ́wà mi túbọ̀ mu wàkálì fúlì yẹ̀wúdà ẹ̀yàtọ̀ sáwọn yẹ̀wúdí tọ̀ kẹ́nìkan wá dánú títí ká máa pé àwọn onírúgbọ̀n wọn aláṣejù ni wọ́n Ah, eré ojú ọ̀nà wọn ṣe kí ni ìwọ lọ jẹ́ aláṣẹ ètò àwọn èéṣe sokoto mumi ni kọ́gbọ́dọ̀ kọjá àkókò ẹsẹ̀ kẹwàá ni a àwọn tó kù tó wọn máa fò sókósókè hùn ọbẹ̀ láti làjẹ ojúgun kọ́gbọ́dọ̀ kọjá kọ́gbọ́dọ̀ kọjá àkókò ẹsẹ̀ wá pé a gbogbo àwọn sókòtò wọn máa fò tí aṣọ ohun ètò lẹ́ni sókòtò ohun ètò lẹ́ni àwọn aláṣẹ jù ni wọn ṣé kọ̀sẹ́ẹ̀dì fún ni ẹni wá intẹ́ẹ̀dì bá ti wà fún ibo ni ó wà ẹni bá wá ẹni tí ó bá wá lè ṣe òun ni aláṣẹ ètò tó ó bá lè dánú gbọ̀n sí aláṣẹ ètò ni ọ́ bá sọ ọ̀rẹ́ bá ń wọ́lẹ̀ aláṣẹ ètò ni ọ́ ìwọ kọ̀ tọ́ sí ọ lẹ́nu kọ́ ọmọ bú àwọn tí wọ́n wà ní àárín gbùngbùn kọ̀tọ̀ sí ọkọ ọmọ tó wà ń dọ́wà lánìí nìgbì ló fi já sí pé gbogbo tí sẹ̀rí àbámú wá àárín lọ́wọ́ o bó ti wá wà láàrin yẹn a máa wá rìnrìn èèyàn méjì pẹ̀lú ẹ̀ aláṣejù àtòníkíní ṣe wá rí bí àárín tá à ń wí òun àárín òun náà wá fẹ́ mo sọ yẹn ní ìjẹta ṣe Sunday abẹ́ẹ̀kọ́ mo sọ pé àárín òun ṣe kíní àárín yẹn fẹ́ẹ̀ mo wá mú ṣòkòtò mo fi ṣàpèjúwe níjẹta mo ní sẹ̀rí àfaramọ́ pé ṣòkòtò mú mi ní ìlàjì ojúgun ẹ̀ ní kó dúró sí kọ́mọ wá sọ̀kalẹ̀ bọ̀ títí títí tí kọ́mọ wá kọjá kókó ẹsẹ̀ sẹ́rẹ̀ ńtọ́ bá mú kan láti bẹ̀wọ̀n tí ó ti kọjá kókó ẹsẹ̀ àárín gbogbo ẹ̀ kí ni mo pè é àárín gbogbo bẹ̀wọ̀n lára wa tá tí sòkòtò wò tó lẹ̀ nísìn tá sọ wòye balẹ̀ àárín nù wa tó ṣe pé ìlàjì ojúgun gan ni ọmọ lò tó pé àtìjàlá bí ààrẹ àti sòkòtò rẹ̀ kò ní kọjá a sì rí nù wa tí ó tún kọjá ìlàjì wálẹ̀ díẹ̀ tó pé tá a bá wọ ẹsẹ̀ rẹ̀ a máa rókè ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn ẹsẹ̀ tó bá fi tẹ̀lẹ̀ báyìí àárí díẹ̀ nú ẹsẹ̀ rẹ̀ a wà rẹ̀ lómi nù wa sòkòtò rẹ̀ wà sọ̀kalẹ̀ yóò wà lórí kókó àmọ́ kò ní sọ̀kalẹ̀ kókó ṣe láti bi ìlàjì ojúgun tó fi dé kókó ẹsẹ̀ wá àárín ní gbogbo ẹ̀ kí ni mo pè jẹ́mọ́ ni mo fi ní ta ń pè láàrin òun náà ṣe kí ni ọ̀fẹ́ kálukú ọmọ mú tiẹ̀ ń bẹ̀ kálukú ọmọ mú tiẹ̀ ń bẹ̀ ni torí pé ìsìlámù ò sí fúnra kan ìsìlámù ò sí fún kọ́tsọ̀ kan ìsìlámù bá gbogbo ayé mu ni bẹ́ẹ̀ ti ra àwọn ọ̀ràn tí ti ń wọ ṣòkòtò tí ń tólẹ̀ bẹ́ẹ̀ lẹ́ra àwọn àkàtúntò pé ṣòkòtò òun tólẹ̀ gbogbo ẹ̀ yóò kó sábẹ́ bí tí Islam fàyè lẹ̀ òun. ṣé wá rí gbogbo ẹnikẹ́ni ẹ máa gbọ́ mi o tọ́wọ́ wá láàrin tí Islam wí yìí òun fẹ́ kọjá ẹ̀ sókè òun fẹ́ kọjá àárín yẹn sí kínní òun ní ń jẹ́ aláṣejù òun ní ń jẹ́ kínní ṣé àwọn kẹ́sọ̀ kòtò nísìn láti ibi ìlàjì erukun tí tí ó fi dé kẹ́nìkan wá ní a ah, ibi tọrọ yìí dé yòówù fẹ́ràn ọlọ́run ṣòkòtò tòun tó bá ti kọjá erukun díẹ̀ kọ́sà ti bu ekun awò aláṣejù ni ọ ṣẹ̀rí òní kó fò débi tí ó fò déhùn ìlàjì ojúgun ṣẹ̀rí àti bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ mọ̀wájú ó fò sókè kọjá àlàjì bọ́bá ti kọjá àlàjì ojúgun ó ti di kíní aláṣejù ẹjẹ́ tó sọ̀rọ̀ aláṣejù mí fún yín ìran aláṣejù mí sokoto rẹ̀ ọkọjá ojúgun o kọkọjá ní sòsáàkì o ìlàjì ojúgun ṣùgbọ́n àṣejù ní kọ́ gbà pé ń tọ́fẹ̀ yìí ṣe àwọn pẹ́sọ̀ kò tó mọ́ ìṣàpèjúwe ó ti fẹ̀ rú pé ń tọ́fẹ̀ yìí èyí tí wọ́n bá mú ń lọ́nà tẹlomi ọjọ́ nàmọ́ àṣejù ni kárí àfàànù àfàsúnà kó ṣe pé tóun mú nínú ṣòkòtò ní pé nisfu saak ìlàjì ojúgun kọ́ wá rí pé ní tí ọba ṣe tóun wí yóò a kò sèse a sọ fún pé wá ṣẹ̀rí òde wa mọ́bẹ̀ ń ṣẹ̀rí àtúwálẹ̀ tá a fi dé rí kókó èyí tí wọn náà ń sọ yóò rọ àṣejù ní aláṣejù ní ọ́ tọrọ fẹ́ gbé àwọn èèyàn lébi tíṣẹ̀ rí òsé kíní tí ò gbé wọn lé aláṣejù ní ọ nísìn ìbojú obìnrin kò sí àfáà kankan ní Islam tó ní jàlìbáàbù yìí ẹ̀sìn gbogbo àfáà Islam ní jàlìbáàbù ẹ̀sìn ni àmọ́ tí wọ́n ń dìbẹ́ẹ̀tì òun ni nìkọ́ọ̀bù tóbi fi ń bóó ojú ìbẹ̀nu àwọn afá tó ní nìkan bọ̀rọ̀ yẹn ni ìbẹ̀nu tó ní fọ̀dílà ni èèyàn gbà ládá lórí ẹ̀ sẹ́wọ̀n pé ìyàpẹ̀nu ṣe kíni a sì tú ọ̀rọ̀ yìí délẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ nǹkan yìí la báláyé àwọn sábẹ́ arẹ́ntì ń lo nìkan bọ̀ arẹ́ntì ò ṣe kíni tí ò lo nìkan nínú àwọn ìyàwó àwọn sábẹ́ àmọ́ gbogbo wọn ni wọ́n ń wọ jalbab kò sí àfẹ́sìn tí ó dìbẹ́ ti jalbab aṣọ ẹ̀sìn ni jalbab dìbẹ́tì ò sí lórí ẹ̀ ibi tí dìbẹ́tì wà ní pé ṣé kó bojú àbí kó mọ́ kí ni ó jẹ́ sí pé bí ẹnu kò níbi kan bẹ̀ tóbi bá yáyí jù tí ó kó dààmú bá gbogbo ẹni tí bá ń ṣe kí ni ẹnu kò sí pé kíru obìnrin bẹ́ẹ̀ ó bojú maha fatal fitna torí kó mọ́ fi fèsì rẹ̀ dá wàhálà alẹ́ sáwọn ọkùnrin lọ́rùn amóbìnrin lásán àbádúgbò abẹ́wà rẹ̀ kìí ṣẹ̀wà tó lọ títí ah kọ́ bojú kọ́mọ́ bojú súnà ní méjèèjì ẹ̀sìn ní méjèèjì lẹ́yìn ìgbà tó ti wọ jàlìbáàbù tán ẹ̀sìn ní méjèèjì tó bá ti wọ jàlìbáàbù bó bá bojú ẹ̀sìn ládàá ló fi pọ̀ bí ò bojú tó bá ti wọ jàlìbáàbù ẹ̀ ládàá ìbojú ni ò ní ṣe ni ò ní gbà kọ́sẹ́ lọ́hùn ẹlẹ́hàá ni mo ti wà kọ́sẹ́ kẹ́nìkan wá sọ pé aláṣejù nù kọ́ wá ní gbogbo obìnrin tó bá wọ jàlbáàbù tí ó bá bojú yọ jẹ ìyà ọlọ́run a sọ fún pé aláṣejù ni ọ́ àbí kó ní gbogbo obìnrin gbọ́dọ̀ máa bó àbí kéèyàn sọ pé gbogbo àwọn tó bá bojú sínú sẹ́rí àkàn máa bojú aláṣejù lòun náà torí tí sẹ́rí àfàyè ilẹ̀ fún wa ń bẹ̀ òun fẹ́ ṣe kíni ó fẹ́ fún mọ́ wa ó fẹ́ fún mọ́ wa ìta àfi ma láti jùnú ẹ wá láti tó ṣòkòtò tí yọ kọjá ojúgun yọ wá sọ̀kọ̀ ìtí yóò tún wá kọjá kọ́dẹ̀ lómi ò tún máa tẹ́ òun náà mọ̀ dá sọ̀rọ̀ ẹ̀sìn o yọ máa pẹ̀gbọ́n ṣòkòtò wọn ti sófé sófé hun nínú ẹ̀sìn wo lọ́wọ́ kí ṣòkòtò tí ó bá nínú ẹ̀sìn wo lọ́wọ́ kí ṣòkòtò tí ó bá hun ẹ̀sìn wọn lóyún ọmọ tẹ̀sùkù tó mọ́lẹ̀ aláṣẹ ìtónù aláṣẹ ìtónù tẹ́ bá wá tóun náà lẹ̀ yóò mọ̀ pé tóun ṣèyí lọ yóò lóun púrúfù ẹ̀ ṣètánì ni o ṣètánì ni o ló fi jásí gbogbo tí Islam mú wa àárín ló ṣe gíní àárín òun náà ti ṣe gíní lọ́lọ́n fi ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra èmi ọlọ́run ìdẹ̀kùn ni mo fẹ́ fún yín mi ò fẹ́ ìnira fún yín ẹ̀ka alukurani. أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حلول الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون أبا مني يريد الله بكم اليسر ولا يريد بكم العسر النبي ومحمد nínú hadith tí Anas ibn Malik tó gbà wá anábì ń bá wa sọ̀rọ̀ pé yẹ́sìrò ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn yẹ́sìrù ẹ mú nǹkan rọrùn fún àwọn èèyàn wàlá tu'assiru ẹ má mú nǹkan ní kókókó fáwọn èèyàn wàbáṣirù nínú rìwáyà mi wàṣẹ́kínú ẹ rọ̀ pẹ̀sùpẹ̀sù ẹ rọ̀ pẹ̀sùpẹ̀sù wàlá tunafiru ẹ má lé àwọn èèyàn kó nú ẹ̀sìn afa tí ó ṣe wá sí kò gbọdọ̀ máa sọ ojoojúmọ́ pé ẹ wọná ẹ àbà. afa tí ó ṣe wá sí kò gbọdọ̀ máa tẹnu máa ń gbogbo gbà ẹ wọná ẹ wọná ẹ wọná ní gbogbo gbà. tó o bá ń dẹ́rù bàyàn yẹn ojoojúmọ́ sóòrí náà láàgà fúru ràhìmù ni ràhìmù ni ọba ń dẹ́rù náà báwo yẹn ní gbogbo gbà tó nínú àlùfáà ní ìtò nínú lọ sí rí so inna Allaha ghafurur rahim ọlọ́wọ́ ọba aláboríjì ni so dúró yìí náà kanáà kùránì ni ṣe náà ni kàlórí Ori àbóòrí inna Allaha yaghfiru dhunuba jami'an ìwò orí yóò ń kà ní àbóòrí pé ọlọ́wọ́ ọba yóò fèrè ogun ẹ̀ṣẹ̀ wa jù wá orí yìí ni orí pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha'u ori yóò ń kà ní orí yìí náà kanáà kùránì pé ọlọ́wọ́ ọba kò ní forí jẹ́ ẹni tó àbí tó bá ṣe nǹkan míì tó bá wọ ọlọ́run ọba yóò forí jìn orí kanáà. gbogbo àwọn àyà báyìí ń bẹ tí ń jù àforíjìn. gbogbo àwọn wa. ẹ má fi iná dẹ́rù àwọn èèyàn mọ́. ẹ má fi iná ẹ má pè wọ́n. ẹ má wa Muhammad. anabi wa Muhammad. tí n bá ń kọ lẹ́tà. tí n bá ń kọ lẹ́tà. sáwọn àgbààgbà ọba kèfèrí. sí tí ń wí ń bẹ̀ ni yóò ní aslim teslam yóò lè gbà islam kó sórí rẹ̀ kọ bọ́nu wàhálà kọ bọ́nu wàhálà pé yàn bá gbọ́kún wọ bọ́nu wàhálà kò nífẹ́ sí kò nífẹ́ sí ẹ̀tọ́ bá ti gbọ́kún wọ bọ́nu wàhálà yóò fẹ́ bọ́nu wàhálà náà ni anábì ah, ò ní fi kún pé tọ́ bá ṣe kinní kan wà máa yọ tọ́ bá fi gbà báyìí náà lọ ń lọ ọlọ́run yóò tún sọ́mọ́ wípé yóò tí kàlọ́wù ajíra kamara tẹ́yìn anábì ó tún kọ́ sí lẹ́sà pé ọyẹ́ bí wọ́n bá fi lè tún gbà ọlọ́wọ́ bá ẹ̀san méjì ọlọ́wọ́ bó fún ọ àwọn ọ̀rọ̀ tó tútù àwọn ọ̀rọ̀ tó tútù àwọn ọ̀rọ̀ tó ni mùsùlùmí fi ń àwọn èèyàn sínú ẹ̀sìn ni mùsùlùmí ń pa àwọn èèyàn sínú ẹ̀sìn lànà fi ń sọ pé yẹ́sìrú wà látò àsìrò Ọlọ́run sọ pé ẹ ṣèrọ̀rùn fáwọn èèyàn. Ànábì ló wú bẹ́ẹ̀. Ànábì sọ pé ẹ ṣèrọ̀rùn fáwọn èèyàn, ẹ má bara ni wọ́n. Wasakinu wala tunaffiru. Ẹ ṣe tọ́da fún. Ẹ ṣe sẹ̀kínà, ẹ farabalẹ̀, ẹ ṣe jẹ́jẹ́. Ẹ ṣe déédéé. Jẹ́jẹ́ sẹ̀kínà pẹ̀lú àwọn èèyàn. Ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn èèyàn. Ẹ má bujú mọ́ wọn mọ́. Ẹ má bujú mọ́ wọn mọ́. Ẹ má halẹ̀ mọ́ wọn mọ́. Ẹ má halẹ̀ mọ́ wọn mọ́. Ẹ má dẹ́rù bà àwọn èèyàn mọ́. Ẹ má dẹ́rù bà àwọn mọ́. Ẹ rọ̀ pẹ̀sùpẹ̀sù pẹ̀lú àwọn èèyàn. Ẹ rọ̀ pẹ̀sùpẹ̀sù pẹ̀lú àwọn èèyàn fìrú ẹ má lé wọn kó nú ẹ̀sìn ẹ má lé wọn kó nú ẹ̀sìn Ànábì wa Muhammad ọ̀ràn Ma'adh ọmọ Jabal àti Abu Musa al-Ash'ari ọ̀ràn wọn lọ sílùú Yemen nígbà wọn fẹ́ máa lọ ní ẹ̀mí èjì ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́n bá wọn sọ ẹ máa tú bashira. ó ní ẹkún ọ ní ròdùnú. Wala tunafira. fira. ẹ má fún wọn ní rọba nújẹ ẹ má fọ wọn láyé òkè. ẹ má lé wọn kó nú ẹsìn. ẹ má lé wọn kó nú ẹsìn. ẹ ìró dùnú ni ẹ má fún wọn. ìró dùnú ni ẹ má fún wọn. wàlá tuna ẹ má lé wọn kó nú ẹsìn wọ̀yẹ́sìrà wàlá tó a sìrà wọ́tà tó wà á wàlá tẹ̀lifà ẹ̀yin méjèèjì ẹ farabalẹ̀ pẹ̀lú ara yín ẹ má máa takora yín wọ́tà tó wà á ẹ farabalẹ̀ fúnra yín wàlá tẹ̀lifà ẹ má máa takora yín ẹ àmọ́ ń gbàtà yín méjì bá wà lọ tẹ̀ ń lè máwọn èèyàn tẹ́ sọ̀rọ̀ dáadáa fún wọn tẹ́ ń dẹ́rù bà wọn ẹ bá tún dójú agbo lẹ́yìn méjì bá ń lọ jà lójú agbo wá sí. lẹ́yìn méjì bá ń bá wọn sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ tó dáa fún wọn tẹ́ fún wọn lára balẹ̀ bàtà tún dójú agbo ẹ méjì bá tún ṣe pàápàá lára ẹ̀ tún já. sáwọn èèyàn tẹ̀lé wọn mọ́. àwọn èèyàn tẹ̀lé àwọn èrí tẹ̀lé wọn àwọn ọ̀gbọ́ra wọn yé. àwọn kan ọ̀gbádùn. àwọn kan ọ̀gbádùn òjì náà. wọn ọ̀gbọ́ra wọn yé. wọn ọ̀gbọ́ra wọn yé. ìkìlọ̀ anabi ah, ah, ni ẹ fáwọn èèyàn ro dùnú ẹ má lé wọn bí ẹ̀sìn o ẹ sọ̀rọ̀ tọ̀rọ̀ fún wọn ẹ má sọ̀rọ̀ tó lé o ẹ̀yin méjì ẹ sì farabalẹ̀ fúnra yín ẹ má má takora yín ìtumọ̀ yuridullahu bikumul yusra. tọ́ a wà bọ́ síbi wàlí tó kẹ́bìrò lọ àbí náà kọ́kàn. wàlí tó kẹ́bìrò lẹ́ẹ̀dàtà wàlí tó kẹ́bìrò lọ àlámà àdákùn wàlàálàkùn tàṣkòrò. ṣe rí àyà tó ní wàlí tó kẹ́bìrò lẹ́ẹ̀dàtà àwọn èèyàn máa sì tú àwọn tó lè bá tí gbólóhùn yẹn lọ lè bá àwọn tí gbọ́dọ̀ òun yẹ̀rọ lè bá àwọn aláàrẹ̀ àti àwọn tí wọ́n ṣèrìn àjò tí wọ́n sínú àwọn ni wọ́n ní kí wọ́n rí pọ́ǹkà táwọn ẹgbẹ́ wọn bá gbà kó pé padà àwọn ni wọ́n sọ pé kí ó kí ó kà táwọn ẹgbẹ́ wọn bá ń gbà kó pé padà. ṣé ẹ mọ̀ pé nínú àyà yìí la ti sọ pé ọlọ́run yọ̀ǹda fún aláàárẹ̀ kó túnu ọlọ́run sì yọ̀ǹda fún nílé àjò kó túnu àwọn méjèèjì ni wọ́n ń bá ẹgbẹ́ wà lè túkìmí lólé èdátà. E ẹ jẹ́ kí àwẹ̀ tí yín náà padà pé ńgbà tẹ́ bá gbà padà o ìtumọ̀ kan nu àwọn míì wá ń tu pé gbogbo àwa tá à ń gbà àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwa ní ń bá wípé wà lè túkì mí lólè ìdátà ẹ ka oṣù kó ṣe kíni oṣù sì ní maybe twenty nine maybe thirty tọ́ba wá pé bẹ́ẹ̀ tán wà lè túkì mí lólè ìdátà àwọn tó bá jẹ gbèsè lẹ́yìn àwẹ̀ káwọn náà ṣe kíni àwọn tá ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ káàkà oṣù kó ṣe kíní ìmọ̀ 29 ìmọ̀ 30 wàlẹ̀ tó kẹbìrù lọ́ha wàlẹ̀ tó kẹbìrù lọ́ha àlàmà àdákùn wàlẹ̀ ogun yẹn pé Allahu akbar Allahu akbar Allahu akbar La ilaha illallah. La الله أكبر. Allahu akbar. Walillahi alhamd. Walillahi alhamd. Ṣé rí gbólóhùn yìí? Rí gbólóhùn yìí. Bá a ti wíhun. Bá a ti wí yìí. Ọba mi nífẹ̀ẹ́ sí púpọ̀. Ọba mi nífẹ̀ẹ́ sí púpọ̀. Gbogbo ìgbà téèyàn bá fẹ́ parí ìbádà. Gbogbo ìgbà téèyàn bá fẹ́ parí ìbádà. Ọlọ́run fẹ́ ká máa fi parí ìbádà. Ọlọ́run fẹ́ ká ألونا القرآن ألونا القرآن أبا من قبل إذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا ومن máa kà lọ. wa minan nasi man yaqulu rabbana atina fid dunya wa ma lahu fil akhirati min khalaq. ọlọ́ni fa idha qadaytum manasikakum. fa idha qadaytum manasikakum. tẹ́ bá bẹ̀rẹ̀ sí àjì tẹ́ wá parí ẹ̀ ẹ máa wá rántí ọlọ́run tí ń jásí pé tá bá parí sí ájì kí láàfi parí ẹ̀ ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ni a mọ̀ pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahi alhamd in parí sẹ́nu ẹ lọ wọnú suratu Jumu'ah ọba mi sọ pé wọ́n ìdá kùdìyà ti sọ láàtù. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض. irun jọ jimá bẹ́ẹ̀ bá sálámà irun jimá tán níjọ jimá فانتشروا في الأرض ẹ fọ́n kásẹ̀ yìí lẹ̀. وابتغوا من فضل ẹ máa lọ wá ọlọ́ọ̀lọ́n káàkiri ẹ má jòwó kalẹ̀ kẹ́ ẹ lẹ́nìkan bọ̀ wá mọ́ bọ̀ wá kọ́ ọmọlé ó wà àwọ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ti wá jáde ń jimá báwọn tẹ fọ́nkàtà tẹ ń wọ́lọ́ ọlọ́run káàkiri wàdìkúrò lọ́ha kẹfìrà ẹ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀. torí kẹ́ ẹ lè wá nínú àwọn tí ó jèrè ń jọ àlìkìyàmà sẹ́mi àkókò gbàtà bá parí jimá náà kí wọ́n ní ká máa ṣeun náà kàmárà ńgbàtà parí àwẹ̀ nísìn ọlọ́ni wàlẹ̀ tó kémi lélọ́ ìdáta wàlẹ̀ tó kẹ́bìrù lọ́ha bẹ́ẹ̀ bá ti pọ́nkà àwẹ̀ tó bá ti gbé wàlẹ̀ tó kẹ́bìrù lọ́ha aláàmà látara gbólóhùn yìí làwọn àfáàfi sọ pé ń tọ́ dáa jù níjọ́ tá a bá kírun sọ̀látù fẹ́tẹ̀r sọ̀látù ẹ̀ẹ́dẹ̀l fẹ́tẹ̀r ń tọ́ yẹ ká máa wí lọ yìí dì ní Allahu akbar Allahu akbar la ilaha Allahu akbar walillahi lẹ́hàm tá a máa wí lọ yìí dì nù. No tọ́lọ ní wà lè tún kí mi lórí ìdáta wà lè tún kẹ́bìrú lọ́ha tàbá parí iṣẹ́ ọlọ́run fẹ́ ká máa gbéhùn tóbi ni tàbá parí iṣẹ́ ọlọ́run fẹ́ ká máa gbéhùn tóbi ló fi jẹ́ pé gbogbo sẹ́ẹ̀sì kọ̀ọ̀kan tàbá ti parí ẹ̀ àsíkìrí lọ́kàn zíkìrí láfi parí ẹ̀ zíkìrí tá a fi parí tàwẹ̀ òun ni Allahu akbar Allahu akbar la ilaha illallahu allahu akbar walillahi alhamd táfi parí tàwẹ̀nú lérí àyà tí àwọn àfa gbọ́yé pé walitukabbirullaha ala ma hadakum wala allakum lórí àyà táwọn àfa gbọ́yé ká máa gbọ́lọ́pọ̀ ọba tóbi ولتكملوا العدة ولتكبروا الله على wa idha sa'alaka ibadi anni tọ́ ìwọ́n tó ń kọ́ ń sàdúrà àdúrà rẹ̀ ọgbà tọ́bíkì yìí ó yẹ ká yanjú ẹ̀ lọ́la kó kúnná tọ́bíkì ibi tá a yìí ó yẹ ká àfọ́ àkọ́bá yanjú ẹ̀ lọ́la kó kúnná torí sábà pé ọ̀pọ̀lọpọ̀ ní ń pariwo pé mo ṣàdúrà ṣàdúrà ṣàdúrà mi ò rí gbàdúrà kí ni ojú orí gbígbàdúrà kí ni ojú orí gbígbàdúrà nítorí ọ̀pọ̀lọpọ̀ ní sọ pé mo ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ẹlòmíì ibi tí wọ́n gbàdúrà káàkiri tọ́ba wọ́n kí wọ́n ń ṣàdúrà níbì kan kò sí bí wọ́n ń ṣàdúrà tí ò ní débẹ̀ lọ́dọ̀ wa Nàìjíríà ta wà yìí yọ̀ọ̀nà nesfat yọ̀ọ̀nà kọ̀rìbù yọ̀ọ̀ lọ káàkiri ẹlòmíì tí ọba wa nílà káyì tọ́ba ti ná nẹ́sípàtì tọ́ná kọ̀ríbù tó tún ná àwọn àsàlátùmí tó tún wà yóò tún ná tàdúgbò yóò ná titílé tádùá rẹ̀ ọba wa gbà yóò wà ná chọ́ọ̀chì bó ti rí nù ẹ má dààmú ara yín o àwọn tí wọ́n sì ń pè yàn láwọn chọ́ọ̀chì sì yẹn wọ́n mọ̀ yàn pé kí la fi ní wọ́n mọ̀ pé wọ́n ní aráwọ̀ àní ọwọ́ àgbà Jésù wá fún bí ọ̀rọ̀ ayé rẹ̀ ó ti dáa ta ní agbọ́kọ́rọ́ àwọn èèyàn wọ́n da tí ó sàfara yóò ní àná kó wọ́n wá gbígbàdúrà ń bẹ́ ń bẹ́ wọ́n lọ bẹ̀ wọ́n lágbàdúrà gbà ń bẹ́ ṣebí kó wọ́n sàdúrà kó wọ́n wálé ní kí sí pòun di kírísítẹ́nì kí ló dé tí mùsùlùmí sàdúrà tí ọba mi ò fi gbàdúrà wọn míì gbogbo àdúrà tẹ́ bá ṣe tí mọ́jẹ̀mú rẹ̀ bá pé ọwọ́ yín ló kù sí kìí sọwọ́ ọlọ́run ọwọ́ yín ló ṣe kíní kìí sọwọ́ ọlọ́run èyàn gbọ́dọ̀ ṣe májẹ̀mú àdúà kádùá lè gbà ọba ẹ máa gbọ́n tọ́lọ̀ ọba mi wíńbí ó níwá ìdásá aláka ìbáàdí àní ìwà nábì bí àwọn ẹrú mi bá ń bi ọ́ pé ọlọ́run ọba dà ọlọ́run ọba dà sọ fún wọn pé mo súnmọ́ wọn mo ṣe kíni mo súnmọ́ wọn kọ́dà nù àyà mi ìní àkàràbù ilayhim min hablil warij mo súnmọ́ wọn ju kásán tí ń bẹ lọ́rùn yìí lọ sẹ́yìn pé kásán yẹn wà lábẹ́ awọ ní ọlọ́run wá lóhun súnmọ́ wa ju kásán gan lọ ó ní wà nábì tí a bá béèrè mi sọ fún wa pé inni qarib èmi ọlọ́run súnmọ́ wọn ujibu da'wata da'i ujibu da'wata da'i tẹ́ni tí ó pè mí bá ń ti pè mí lẹ́ẹ̀kan náà ní ìmọ̀ dá lóhùn bẹ́ẹ̀ ni tí ó pè mí bá ń pè mí lẹ́ẹ̀kan náà sì mọ́ ṣe kí ni kọ́mọ̀ tí pè mí ni mo ṣe kí ni kí ló wá dé tọ́ sàdúà tádùà rẹ̀ òfin gbà nígbà ọlọ́run sọ pé òjì ibùdá awọ́tẹ̀ dáì ìdáadáa ni bẹ́ẹ̀ ni tí ó pè mí bá ti ń pè mí mọ́ ṣe kí ìgbà tí wọ́n wá pè kí ló dé tí òfin dọ́ lóhùn kíní kan ló ṣe kí ni lọ́rọ̀ǹgì ara ń tọ́rọ̀ǹgì fẹ́ sọ yìí o falyastajibu li. ohun tó fẹ́ pè mí ti dá lóhùn ẹ sọ fún kọ́kọ́kọ́ dèmi náà lóhùn náà kó ṣe kí ni abba ọ̀dọ́ lọ́n lóhùn pẹ̀lú kó tẹ̀ lásẹ̀ rẹ̀ ọ̀dọ́ lọ́n lóhùn pẹ̀lú kó fi ìwọ rẹ̀ lẹ̀ àwọn kan bẹ́ẹ̀ wo ibi tí nǹkan ti dàrú rèé o ń padà yẹjú ẹ lọ́la o àfa ẹlòmíì ò ní ah òun ò lè ṣe lójúmọ́ kó mọ́ kí yasin one hundred eleven <laughs> yasin ò ní jẹ́ torí wà tó kí yasin one hundred eleven mọ́júmọ́ tó wá lọ sí mọ́sálásí tó wá darí àṣùbà ó tún wá lẹ́bù kan létò ó tún lò bó ti ń dọ́lọ́ lóhùn ló ń dẹ́sù lóhùn fọ́lẹ́sítẹ̀ jí ibùdó ọlọ́run yóò tún wá ní wàlíyú mìínú bí tẹ́ ẹ bá dá mi lóhùn tán ímánì yẹn fà fún mi èmi ni ẹni ímánì sí i ẹbú tó tún lòun so nímọ̀nì sọ́lọ́nù ìwà nímọ̀nì sí yàsí ó tún mọ́ lẹ́bù ká lẹ́bù kéèsì kan ká tún wá fò gógóró lò ó ọ̀rọ̀ di mélòó tọ́dá ẹwà lóun sàdúrà sàdúrà sàdúrà kò gbà àdúrà rí ó ṣe gbà ọlọ́run ní fàlíyẹ́sítẹ̀ jíbúlí gbogbo tí ń bá paláṣẹ fún ọ lọ́ọ́ ṣe dá mi lóhùn wàlíyúmìnú bí wá ní mẹ́nì pọ́nbélé nù mí pé mi ní ìṣẹ́ntọ́nfẹ́ Imani rẹ ti gbogbo ẹlòmíín ṣàdúrà yín tún gbé pèsè. ẹlòmíín ṣàdúrà yín tún gbé pèsè. tálọ náà gbé nǹkan fún léríta. tálọ náà gbé nǹkan fún léríta. ọmọ káwà àlìjẹnú ní jẹbo eríta. ọmọ káwà àlìjẹnú ní jẹbo eríta. òun sin lọ́hùn òun tún bọ́ àlìjẹnú. òun sin lọ́hùn òun sin wálé yóò mìnú bí dà. wálé yóò mìnú bí òsímọ̀. kò sí òsímọ̀ ó ń sàdúà ó tún lo ẹbu àwọn ìjẹ̀nú ló lẹ́bù ó tún dọ̀mùtí fọ́lẹ́sẹ̀ jíbú lídà wàlíyùmínú bídà n tí ọjá dúró gbà àwà kà lọ́la àwà kà lọ́la àwà kà fún alọ́la arasẹ̀ tọ́lánú arasẹ̀ tọ́lánú ni a ti sọ́kọjá ó ti pọ̀. àbáwá báwa wọ́n ti sọ́kọjá ó ti pọ̀. a ti sọ́kọjá ó ti pọ̀. a ti sọ́kọjá ó ti pọ̀. a bó òun ó ti máa sílẹ̀kùn sánmà fún wa láti ilẹ̀ wà yìí. bó òun ó ti máa sílẹ̀kùn sánmà fún wa láti ilẹ̀ tá a wà yìí. a ti sọ ń bẹ̀ náà. àbá wa ti sọ ń bẹ̀. a ti ṣe ṣurutu qabuli du'a. àwọn ti sọ òfin níbẹ̀ ní kí àdó ọgbà. a ti sọ kọjá. àbá wa ti sọ kọjá. a máa fẹnu kan díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́la. àbá wa ti fẹnu kan díẹ̀ díẹ̀ díẹ̀. torí sábà pé oṣù

ìwọ ànábì báwọn ẹrú mi bá ń béèrè pé níbo lọ́lọ́wọ́n ọba wà àbí wọ́n ń bẹ̀ ń bẹ́ kí n ṣe nǹkan fáwọn sọ fún wa pé fa inni qarib mo súnmọ́ wọn o ujibu da'wata da'i iza da'ani bẹ́ẹ̀ ni tí ó pè mí bá ti ń pè mí lẹ́ẹ̀kan náà ní màá sí kínní àmọ́ májẹ̀mú ni pé ẹ sọ fóun náà kó dé mi náà lóhùn náà ẹ sọ fún kó gbà pé mi ni ó ní mọ́nì sí èyí ni ó jẹ́ ó lákòóyọrí ti ń ṣe èyí ni ó jásí pọ́ ma ti ń ṣe èyí ó jásí pọ́ ma ti ń ṣe nígbà tó ní mọ́nì pẹ̀lú ọlọ́run tó sì dọ́lọ́wọ́n ọba lóhùn tí wọ́n ń ṣàdúrà èyí ó jásí pé mímọ ọmọ ti ń ṣe ó sì ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run tó bá di lọ́la tó bá di lọ́la á sọ àwọn ọ̀nà téèyàn gbà sàdúà tàdúà fi gbà. àwọn àpá wa ó sọ ọ̀nà tí wọ́n ń tẹ̀yìn ń gbà sàdúà tàdúà fi gbà fún wa. ẹlòmíín fẹ́ẹ̀lì ọ̀nà ẹlòmíín fẹ́ẹ̀lì ọ̀nà tọ́pọ̀ pẹ́ lọ́rùn ìjádùn ààrẹ gbà àdúrà gbígbà kì í ṣe gúngún àsìkò mm-hmm, gúngún àsìkò kọ́ àwọn ẹni eré tí má jẹ̀mú pé sí la tí wọ́n ń ṣàdúà wọ́n ń ṣe báyìí lẹ́ẹ̀kan náà wọn ò ní ká ọwọ́ yẹn tí tí wọ́n fẹ́ òfi ṣẹlẹ̀ ọmọ yálù àtọ́sí ọmọ yẹn látìfù tọ́fà sí nǹkan kan ṣẹlẹ̀ ní.

ọ̀rọ̀ àwọn àdúrà náà Al-Qur'ani ni ọ̀rọ̀ àwọn àdúrà náà Al-Qur'ani ni Rabbana hab lana min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada àdúrà bá parí Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma Rabbi hab li min as-salihin Rabbi la tadarni fardan wa anta khairul warithin Rabbi bima anzalta ilayya min khairin faqir àwọn àdúrà nù ní sókísókí làwọn ànábì ọlọ́run ṣe kí ní ìṣẹ̀lẹ̀ kan náà ọlọ́run gbàdúrà tiwa náà o ọlọ́run kọ́ gbàdúrà tiwa náà o lọ́la ibi tá a ti gbé kéwú bá a bá ti kírun àlásàrì tán àníjọ pẹ́ fi bẹ̀rẹ̀ a gbé ń bi wá ìdá sàlákà ìbádí àní. wà ìdá sàlákà ìbádí àní fa ìlú. قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون آية تمام نعم. لكم ليلة الصيام الرفث إلى نسائكم هم لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم تختالون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون اللهم اجعلنا ممن يستمع القول فيتبع احسنه اللهم اجعل القران العظيم ربيع قلوبنا